kàyéfì ńlá ni ló jẹ́ fọ́pọ̀ àwọn ọmọ nàìjíríà pàápàá ọmọ yorùbá nígbà tí alága ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ haúsá northern elders forum ọ̀jọ̀gbọ́n ango abdullahi tó mà la ọ̀rọ̀ mọ́lẹ̀ pé àsìkò ti tó kí nàìjíríà túká ìyẹn pé kó ní kálukú lọ dání orílẹ̀-èdè ẹ̀ tó sì ní lọ́dún two thousand and fourteen tí ìgbéyàwó tipátipá táwọn èèbó ṣe fún haúsá ibo àti yorùbá tí ó pé ọgọ́rùn-ún ọdún ló yẹ ká ti pínyà ẹ rántí pé pẹ̀lú báwọn ọmọ yorùbá àti ibo ṣe ti ń jìjàǹgbara pé kí wọ́n tún nàìjíríà ká àwọn àgbà haúsá àtàwọn alágbára ilẹ̀ haúsá ló máa ń dènà rẹ̀ tí wọn yóò máa sọ pé àwọn kò lè gbà kí nàìjíríà pín ṣá o kàyéfì ńlá ló jẹ́ lọ́sẹ̀ tó kọjá yìí nígbà tí ọ̀jọ̀gbọ́n ngo abdullahi tó jẹ́ alága ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ haúsá tó mà la ọ̀rọ̀ mọ́lẹ̀ pé àwọn gan ti fara mọ́ kí nàìjíríà túká báyìí o nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú ìwé ìròyìn new telegraph bàbá náà ni èmi rò pé àsìkò ti tó kí nàìjíríà túkà tàbí ká pe ìpàdé àpérò pàtàkì láti béèrè lọ́wọ́ ara wa bóyá a ṣe fẹ́ tẹ̀síwájú gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan ṣoṣo nítorí níbi tí nǹkan dé dúró yìí omi inú ń kọ mí o lọ́dún tú lọ́dún 1914 tí àwọn òyìnbó fipá sowápọ̀ ní ìlú zungeru ìyẹn ní ìpínlẹ̀ niger àsìkò yìí wọ́n ṣe òfin kan tó yẹ ká kíyèsí wọ́n ní lẹ́yìn ọgọ́rùn-ún ọdún táwọn bá sowápọ̀ bí a bá ṣàkíyèsí pé nàìjíríà kò lọ bó ṣe yẹ kó lọ tí a kò rí orílẹ̀-èdè yìí ṣàkóso dáadáa táwọn kan sì ń fẹ̀hónú hàn pé ká túká wọ́n ní a lè túká ìyẹn lọ́dún two thousand and fourteen mo wá fẹ́ bi yín ṣé nàìjíríà ń lọ bó ṣe kó lọ ṣé àrí orílẹ̀-èdè yìí ṣàkóso ṣé àwọn kan kò ti máa sọ pé ká túká ẹ wo àsìkò tó ká túká báyìí tàbí ká pe ìpàdé àpérò ká sì bi ara wa léèrè bóyá fẹ́ jọ máa gbé papọ̀ bí a bá ti gbà pé a kò fẹ́ wà papọ̀ ẹ̀já ti dè fòpin sí nàìjíríà o ọdún two thousand and fourteen tí nàìjíríà pé ọgọ́rùn-ún ọdún ló yẹ kí ì ti wáyé ṣùgbọ́n kò tí ì pẹ́ jù báyìí láì tètè sí bẹ́ẹ̀ ìpàdé àpérò ọdún two thousand and fourteen tá a ṣe yẹn kò lè wúlò fún wa o ohun tí a nílò ni mo ti sọ báyìí lórí ìnira tó gba nàìjíríà àti èrò rẹ̀ nípa ìjọba rẹ̀ bọ́lá ahmed tinubu ọ̀jọ̀gbọ́n ango abdullahi ni ọ̀rẹ́ tímọ́tímọ́ mi ni tinubu ó sì ti tó ogún ọdún sẹ́yìn tí a ti ń bá ọ̀rẹ́ wa bọ̀ kódà a kò lè ṣaláì má sọ̀rọ̀ ṣùgbọ́n bó bá fẹ́ gbé òótọ́ ọ̀rọ̀ nàìjíríà ti bàjẹ́ kọjá sísọ bó ṣe rò ibi ìnira àti òǹgógó ìkọjá nǹkan tó ń rí lọ lóòótọ́ òun ló fa gbogbo rẹ̀ lọ́dún mẹ́wàá sẹ́yìn ọdún bíi mẹ́jọ ni buhari fi ṣèjọba níbẹ̀ buhari ló sì fa gbogbo wàhálà tá à ń rí ṣùgbọ́n mo gbàgbọ́ pé àwọn tó súnmọ́ tinubu kò bá sòótọ́ ọ̀rọ̀ kálẹ́wù láti rí mi kò ní máa rán àwọn èèyàn sí mi ṣùgbọ́n rán àwọn èèyàn sí mi láti gbọ́ èrò mi nípa nàìjíríà bẹ́ẹ̀ ni mò ń sọ èrò mi àti bí nǹkan ṣe ń rí pẹ̀lú ohun táwọn aráàlú ń sọ fún un ṣùgbọ́n mi ò rò pé wọ́n jíṣẹ́ fún tinubu o tàbí sọ ohun tí mò ń sọ fún un nítorí kárí sọ fún un ni kò ní máa wòran bó ṣe ń wòran yìí. lásìgbà tí ọ̀jọ̀gbọ́n Ango Abdullahi ẹ̀yàn alága ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ haúsá ti sọ̀rọ̀ yìí tó di pé odidi alágbára ilẹ̀ haúsá ló ń là á mọ́lẹ̀ pé àsìkò ti tó kí nàìjíríà túká ìlú máa jẹ́ kàyéfì fún àwọn ajìjàngbara fúnmìnira ilẹ̀ yorùbá tó ń pè ní yorùbá nation agitators tó sì jẹ́ pé àríyọ ayọ̀ ló tún sọ láàrin àwọn fi lè mú àwọn àgbà haúsá tó jẹ́ pé àwọn ni ò gbà kí nàìjíríà túká tó fi fi ń yí ọ̀rọ̀ padà lásìkò yìí pé ó dà yìí pé àsìkò tó káwọn tú nàìjíríà ká. thank you